eight one six four six eight zero nine bá mi lẹ́gbẹ̀ẹ́ tí mo nọ́mbà tẹ́ máa pè sí o sọlárì màmá yes ma ẹ bá mi lẹ́gbẹ̀ẹ́ nọ́mbà tẹ́ máa pè sí tán bá mi fi dúpẹ́ lọ́wọ́ màá mi nìyẹn ẹ wọ́n ṣèbó ti tán wọ́n ṣèbó parí ọ̀nà t'Olúwa gbé gbà ó tún jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wò ẹ wò ó ẹ tún wò ọlá òtán ọlá kù sẹ́yìn jaburata ọlá òtán ọlá kù sẹ́yìn ò jaburata ọlá òtán ọlá kù sẹ́yìn jaburata ẹ wọ́n ṣèbó parí wọ́n ṣèbó ti tán wọ́n wá ṣèbó ti tán pátápátá ọ̀nà tó olúwa gbégbà ó wá jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wò ẹ wò ó ẹ tún wò ó ọlá ọ̀tọ̀ ọlákùsẹ́yìn jaburata òjò ayọ̀ òjò ọ̀run ló ṣú yìí o òjò ayọ̀ òjò ọ̀run ló ṣú yìí o ẹ wá jẹ́ nkọrin yẹn tán torí piracy torí um, copyright bámilẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́fẹ́ pé mọ́mì ẹlẹ́fẹ́ appreciate wọn ẹ pè sórí show appreciate mami god bless you gbogbo ẹ̀yin tí wọ́n ti ń gbé jẹ́rí social media mo ti dá yín tán ẹ̀yin lẹ́ẹ̀kan já mo ti já yín tán ẹ̀yin lẹ́ẹ̀já mo sọ fún yín wípé most of the speaker mi lè sọ pé gbogbo speaker most of the speaker irọ́ pípa wa ti pọ̀ jù ẹni tó dòkó ẹ ló dìde ẹni tó dìde ẹ ló dòkó ẹni tó sùn ẹ ló ẹ ló ń jump this platform is made for debunking lies bá ti ń gbérọ yín wá àwa orí ètò lórí ètò tiwa ń bi máa dìbọ́ǹkì ẹ̀ fún yín no more lies on social media let us say ẹ̀jẹ̀ fún mi ní díẹ̀ mi ẹ̀jẹ̀ sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí bọ́rọ̀ bá ṣe rí ni kẹjá ṣe máa sọ. Ah. Hello. Bàbá Olúwatóyìn Ìdó Ọ̀gàngàn yes kẹ. bá a tèmi tó jórí jìnnà bàbá tí mi ò ní bàbá òfò. ẹbí ẹbí ikú ẹbí ikú ikú nation. ikú nation bá mi ikú nation. yes kẹ. olórí rẹ tó ń sọ adùnbárìn má tó ṣì. ọlọ́run ni ọlọ́run lọ́ba tó àtùbárìn. mọ́mi wà lórí ètò wọn fẹ́ kẹ́ dúpẹ́ o ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ mọ́mí mọ́mí wà lórí ètò mọ́mí wà ń bí mọ́mí wà ń bí. tútù òun ni à ń bá ní ilé olúwẹ̀rí lágbára ọlọ́run inú ilé ẹni tó ń ṣe ìlànà yìí inú ilé wọn ò ní gbóná. àmín jésù. ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀ọ́ni gbé ọmọ ọ̀ọ́ni gbò. àmín jésù. lágbára ọlọ́run ọlọ́run ti ṣe wọ́n ní afúnni mm. lágbára ọlọ́run àfi òkè ni owó àfúnni ń gbé tí ẹ bá fẹ́ fúnyàn ní nǹkan òkè lọ́wọ́ yìí máa wà. bẹ́ẹ̀ ni báyìí ni. agbára ọlọ́run ti ṣe ọlọ́run ti ṣe wọ́n lókè mm. ọlọ́run ò ní ṣe wọ́n ní ìyè láíláí. àmì jésù àmì jésù. láàrin ẹbí láàrin ará mm. ẹ ara mm, àmì wọn wá ní fi àìsàn wọn ní ìgbà. àmì jésù. ẹ ẹ gbogbo ẹ tọ́ ní ìgbà dáradára ló máa jẹ ní gbogbo ọjọ́ ayé wọn. àmì jésù. ẹ̀yin náà tó wá ṣe ní àánú ẹ ẹ ní gba orí ẹ̀jẹ̀ lágbára náà. àmì jésù. ilẹ̀kùn tó ti ṣí. Mm. bàbá o bàbá o lórúkọ jésù ilẹ̀kùn tó ti ṣí mm. tó ti ṣí lórúkọ jésù òun ni ọlọ́run àbẹ̀ fi ṣí abẹ ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn ìdùnnú ilẹ̀kùn lè kú oríire ọlọ́run abẹ́ fi ṣùkàn yín. àmì jésù. lágbára ọlọ́run inú ilé yín náà ó ti bẹ̀rẹ̀ sí í dùn ìbànújẹ́ kò ní wọ inú ilé yín lágbára ọlọ́run. àmì náà wá ṣe tèmi anumọ ọ́nìkì fọwọ́ nulẹ̀ lágbára ọlọ́run gbogbo àdúrà tí mo ti ń ṣe látàárọ̀ yìí lórúkọ jésù tìlútìlú ni mo fi ń gbà kí ìtò jẹ gbogbo ayọ̀ ọbẹ̀ gbogbo ìrò tí mo rò sí yín tí mo rò tí olóore yín mm. kí ọlọ́run jẹ́ kó jẹ́ tèmi. àmì jésù àmì jésù. gbogbo àwọn tó wá wà lórí ètò yìí tó ń bá yín lọ mm. fún ìdí kan tàbí ìkejì lágbára ọlọ́run ní gbòòrò aburú lórí ẹbí lórí ara lórí ọ̀rẹ́. àmì jésù owó ló fi ń ra dátà owó ló fi ń ṣayé owó ló fi ń ṣẹbí owó ló fi ń ṣara lágbára ọlọ́run ọlọ́run á owó sọ́dọ̀ wọn. àmì jésù ọlọ́run ilẹ̀kùn aṣẹ́tì ilẹ̀kùn aṣẹ́tì o ọlọ́run báwa tì í. àmì jésù. lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn. àmì jésù. lágbára ọlọ́run. àmì gbogbo àwọn tó tún sì máa dìde fún ìrànlọ́wọ́ yín ọlọ́run a fi nọ́mbà yín tí ọwọ́ aláàánú yín. àmì jésù. a fi nọ́mbà gbogbo wa tí ọwọ́ aláàánú wa. àmì jésù. àsìkò tí aláàánú bá dìde fún òun fẹ́ràn wá lọ́wọ́ àníwá wọn ti hàn. Ah. ikú ò ní pa wọ́n fún wa. lórúkọ jésù olúwa wa. Ah àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé sà ẹ ṣé bá mi ẹ ṣé gan ni ẹ kó mi pẹ́ o ẹ ṣé o ẹ pẹ́ fún mi o bàbá lẹ́gbà ẹ ṣé gan ni ẹ kó àdúró tì mí gbogbo ìgbà ẹ kú support in fact you are a really you are like ẹ jẹ́ má jẹun flag wa wọ́n fẹ́ flag wa thank you so much thank you so much bàbá lẹ́gbà ẹ kú gbogbo ìgbà mi ẹ mo rí àwọn kan tó ń lọ káàkiri káàkiri mo rí bó ṣe ń flow bó ṣe ń lọ ẹ ṣe ni wọ́n ní kí n tà á tí mo bá ti tà á tẹ́ wá ń sọ tẹ́ wá ń tàgé orúkọ èèyàn kan tẹ́ sọ pé tí mo bá ti ta o tí mi bá ti kówó sílẹ̀ kán má wá díràgì yẹn dúró dìgbà yẹn náà ẹ má kánjú kí ló ń kan yín lójú ṣebí ẹ̀sìn tó yìnbọn gọ̀gọ̀ lẹ fẹ́ rí ṣebí yẹ̀yẹ́ mi lẹ fẹ́ rí ṣe bẹ́ẹ̀ fẹ́ kí n ṣe ṣe fẹ́ kí n ṣe lẹ́yà ni ẹ̀ẹ́dẹ̀ wàá rọ́jú dìgbà yẹn dìgbà tí màá wá sí yẹn náà kẹ̀kàn tiẹ̀ sì dúró dìgbà yẹn kí ló ń sáré ka yín lára kí ló ń sáré ta yín lára kí ló ń ka yín lára lérí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí tẹ́ ẹ̀ tí mọ bó ṣe ń bọ̀ ẹ́ nǹkan tó bá ń dún nínú gbó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó kí nǹkan ó bọ́ ta fún yín ná èèyàn sọ pé ú bóyá uṣu ni bóyá kúkọ̀kọ̀ ni bóyá ugbodò ni ẹ mọ̀ ẹ ṣáà gbọ́ pé ú lásán èdè ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ orin dárúkọ kan tí ò sí ẹ máa ní sùúrù enemy of progress kò sí nǹkan tó dà fún yín kò sí kan tí enemy progress ti dà fún yín èrè wo lẹ fẹ́ jẹ mọ́mí ẹ jẹ́ kí pin ni ẹ̀ those items are not <laughs> ẹ jẹ́ pin ní kọ́mẹ́ǹtì. ṣẹ́yìn náà ti gbọ́n sí i torí all of you ẹ sáré ń gbé update ẹ sáré ń gbé oríṣiríṣi ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí dájúdájú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lónìí tí ọlọ́run bá ti ṣe tán tí ọlọ́run bá ti ṣe tán láti ràn ẹ́ lọ́wọ́ oore tí ò ní gbìmọ̀ lọ́lọ́run á ṣe fún ẹ tí ò ní sọ wípé kinní. mọ́mì thank you so much. àsìkò ìgbà tí ọmọ aráyé fẹ́ gbaṣọ lára mi tó fẹ́ tú aṣọ ẹ sáré sáwá ẹ sáré fi aṣọ bò mí lára ẹ sáré fi aṣọ bò mí lára pé rárá o ò ní ṣẹ̀sín ẹ sáré daṣọ àṣírí bò mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni láéláé àṣírí tó táṣírí ẹ máa tú nínú gbogbo wọn wọ́n ṣetán láti tú mi sí gbangba wọ́n ṣetán láti fi aṣọ ẹ̀sín bò mí ṣùgbọ́n ẹ̀yin sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ aṣọ ìyá aṣọ ìyẹlẹ fẹ́ dàbò mí wọ́n fẹ́ fi mí ṣẹ̀sín àgbáyé ṣùgbọ́n ẹ̀ sọ wípé rárá ẹ máa jẹ́ kí ògo mi ó tàn káàkiri àgbáyé ni mọ́mì ògo àwọn ọmọ yín á tàn káàkiri àgbáyé ọ̀rọ̀ á polongo àwọn ọmọ yín sí rere ìrere ayé yìí gbogbo nǹkan tó ń jẹ́ ìrere ayé yìí kò ní ṣaláìyà sí ọ̀dẹ̀dẹ̀ yín á wá àwọn ọmọ yín rí á wá yín rí tọmọtọkọ ìdààmú ò kàn yín nílé ìdààmú kàn yín ní báwọn tẹ́nítì mọ́mí thank you so much for putting smile on my face wọ́n ò expect yẹ rárá rárá ó ṣọ́ọ̀kì wọn dànùdànù three of the matter wọn ò expect wípé adúrú nǹkan yẹn lè jẹ́ gift látọwọ́ èèyàn kan sí èèyàn kan wọ́n wá wọ wípé eléyìí á wá jẹ́ gift ṣá wọ́n ní kó ọ̀tá jáde ẹ wo irú ọ̀rọ̀ ẹ wo irú èrò tó wà nínú àwọn ọ̀tá mo wá gbàdúrà lọ́sàn-án yìí gbogbo oore tó máa ja àwọn ọ̀tá yín lẹ́nu táwọn táyọ̀ máa sọ wọ́tọ̀wọ́rọ̀ táwọn mímọ̀ kan tó kàn láyé wọn ọlọ́run á ṣe é fún yín. ẹ bá bá mi tẹ lọ́fọ̀n like wọ́n fẹ́ flag mi mi ò ṣetán láti wá bú anybody ń bí èmi kàn fẹ́ wá sọ fún ẹ̀yin tèmi pé bí òótọ́ ọ̀rọ̀ ṣe jẹ́ ni because ṣé mo wí pé irọ́ làwọn fi ń live láyé tiwọn everything all gbogbo kan tó jọmọ́ ayé wọn irọ́ pípa ni they are not after anything than irọ́ kan máa parọ́ irọ́ irọ́ irọ́ irọ́ you will never see them say the truth lẹ́ẹ̀kan ṣoṣo kan sọ̀rọ̀ mẹ́wàá kẹ́ ẹ bá òótọ́ ẹyọ kan bẹ̀ láyéláyé àwọn kọ́ ẹ̀yin náà ẹ wo oore tí ò ní connection the only connection tí oore mi ní òun ni àtòdì ọ̀run wá ẹni tó bá máa nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ genuinely ẹ̀yin èèyàn ṣé ẹrú omi téèyàn bá ti máa mu kò ní ṣàn kọjá èèyàn ní tó bá ti máa dé tiẹ̀ tó bá ti flag yẹn á máa gbórin sí ohun tó bá ti máa dé tiẹ̀ wọn ò ní fi forí ẹ ṣé ẹrí lórí platform yìí so many goodies are coming to this platform by God, by God's grace by the grace of God Almighty lágbára ọlọ́run ọba olódùmarè goodies are coming to this platform we will all smile on this platform ẹ wọ́n ní tí ọlọ́run bá fẹ́ ṣetán láti dá ẹ lóhùn èèyàn kí lọ́lọ́run máa rán sí ẹ àánú máa dìde sáni tó bá dàbí pé ó lè mọ́ ẹ ọlọ́run á wá dìde ìrànlọ́wọ́ tó bá rò ẹ́ pé ọlọ́run á sọ wípé rárá òun ọlọ́run dé sínú ayé ẹ ẹ rí wípé ó ṣọ́ọ̀kì àwọn àwọn àwọn ọwọ́ kejì mi ó ṣọ́ọ̀kì wọn tó dẹ̀ ṣe tó jẹ́ wípé wọ́n níṣe náà ní kí n tà á they don't they don't believe that someone can sell that such wood package such wood package can be sent to a single person they don't believe it their mind go ọkàn wọn lọ straight pé wọ́n ní kò tà á ni wọ́n wá ti wá sọ wípé tá a ti tẹ́ wọ́n ní kò ẹni kò ta o tó bá ti wá tàbí ọ̀sẹ́ǹdì owó yín o ẹ má pè wá sí ẹ wá ẹ̀yin náà ẹ ọ̀rọ̀ yẹn ẹ máìdì èrò tó ẹni bí máa ń ní they will not have good intention for you they will not have good mind for you everything about them is evil they will never think anything good about you they will never wish you good because the, their mind is tọ́lọ́ bá ṣetán láti dá yín lóhùn tọ́mọ èèyàn kan bá ti ká ẹni ẹ̀ báyìí ọlọ́run á wá tẹ́ mátíráàsì ayé ayé ti tẹ́lẹ̀ ọlọ́run ti ń tẹ́rọ̀gì mátíráàsì tó dára tó ní tìmùtìmù tó dúró ńlẹ̀ ọlọ́run á tẹ́ sílẹ̀ fún ẹ àwọn táwọn máa wá ìmájì pé how come báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà báwo ló ṣe rí ṣe ta lẹ́ni tó wà lẹ́yìn ẹ̀ kí ló fi sarí kí ló gbé karí wọn ò ní mọ̀ wípé ọlọ́run ọba àṣekánmákù ni ọlọ́run adúró ti ni gbọ̀ngbọ̀n ọba aláàánú adúró ti ni nígbà tí ogun bá le tó o bá sọ wípé o yọ ọwọ́ ẹ kúrò ọlọ́run á wá gbé áńgẹ́lì tó ju áńgẹ́lì lọ á wá gbéran sí ẹ nǹkan tí mo máa ń sọ tó o bá ṣe mí lóore má rò wípé ìwọ ló ṣe tó ọlọ́run bá ní kó o ṣe tó o bá ṣe ẹlòmíì á dìde person will stand up for that person it is a privilege for you to assist person tó bá wá ṣe é tọ́lọ́run bá fi sí ẹlẹ́kùn tó bá kùn láti ṣe é ọlọ́run á wá rán ẹni bí ẹni èèyàn bí èèyàn tó máa ṣe times hundred nǹkan tí wọ́n rò pé òun ṣe tó rò pé ó jọ lójú yẹn ọlọ́run á wá ṣe é á wá rán sí yàn ẹ̀yin gan ó ṣọ́ọ̀kì yín ó mú yín ah, ah, how can this be a gift for your information I am telling you now, it's a gift from a wonderful moment. A God sent. When you said you are fed up of me, God now rise another person hope, and, and use it for me. That person embraced me with love, not ordinary embrace. Ah. Uh -huh. mí dìde tó fi ìfẹ́ hàn sí mi dáadáa kò síṣẹ́ tí mò ń bá ọlọ́run wa gbé ẹni bí ẹni èèyàn bí èèyàn á gbé dìde sí ẹ ọlọ́run wa rán láàánú tó ju aláàánú lọ sí ẹ ọlọ́run wa ṣọ́ọ̀kì ọ̀tá ẹ ọlọ́run á yẹ àgbàdo ọ̀hà sẹ́nu ọ̀tá ẹ ẹ̀yin gan fúnra yín gan ẹ fọ́ ẹ rí oore tẹ èèyàn kan ṣoṣo ṣe ẹ ẹ̀yin gan fọ́ sí ara ẹ̀rí wípé yes àwọn kan wà tó ń ṣe oore tó ò dẹ̀ kì í fẹ́ kó pariwo wọn síta tó ò kì í pariwo rárá rárá rárá. Hmm. ọlọ́dẹ máa ń wà lẹ́yìn olóòótọ́ tó bá jẹ́ olóòótọ́ ibikíbi tó bá wà ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mo fẹ́ fún yín ní ẹ̀kọ́ kan máa fi tinútinú ṣe nǹkan tó bá níbi tó bá wà máa fi tinútinú máa fi bá ẹni tó bá ń bá lò bá bá lò pẹ̀lú inú kan tó bá wá ba inú kan bá fi inú kan bá lò tó bá ṣe otherwise fún ẹ ọlọ́run á wá ọlọ́run á wá yí rere á wá dá ẹ dá ẹ lọ́lá á ṣe ẹ lóore torí wọn ó mọ̀ wípé ìwọ gangan ló finú kan bá lò òun finú méjì bá ẹ lò ni.